mọ́làbùmọ́mí ẹ̀lẹ́tún rẹ̀ mẹ́lẹ́tí pẹ̀lú mọ́ wà ń bì kan jọ kan ìwọ̀n rédíò kan ń ta sí ní léjì wọ́n ń plé níjọ jímọ̀ jẹmọ̀ plé wá ni mọ́ gbọ́ tí ẹnìkan ń gbé lórí rédíò láyà náàbì Mùsá alayhi salatu wassalam arákùnrin kan jẹ́ balógun wà láìlà lé torí kíni <laughs> ní wáàsí tọ́ ìjámà lọ́nà jíjẹ lè yóò ọlọ́mọdé yàn jẹ tí ó yìí lọ́wọ́ lálìkì àmà torí bàbá láwọn èèyàn ń parọ́ mọ́lọ́run kìí sí pàákàn ń dúdú màálù yẹn o ìdẹ́mì rẹ̀ ń gbọ́n dáàrin ìdákánà rọ́bùl bẹ́ẹ̀tì bẹ́ẹ̀bẹ́ dọ́rì náà fàṣímẹ́tù alìl bẹ́ẹ̀tì kúlùhù múrọ́ fúsù ìgbọ̀bá sí pàáfà ní wílé ìwọ̀n àṣí kí la fẹ́ retí lọ́dọ̀ ń ṣe ọwọ́ kí la fẹ́ retí lọ́dọ̀ ẹni tí ọ̀fá àmọ́ ò àmọ́ olúwa ti sàsọ́ lẹ́nu alkùnrin alìkẹrí mọ́nà sọ́rọ́tù làárọ́ fìí parọ́ tààfà kìí ṣe hújà fún wọn pé gbàtà bá náà fi ń pa tèmi tí ó fà jù á jẹ́ tèmi ò ní pa wàlánàsàlánàlàbínà òsìlà ìlẹ́yìn wàlánàsàlánàlmùrsàlì ọlọ́lá bẹ ni arán àbí àwọn tó jíṣẹ́ fún lọ́tọ̀ọ̀tọ̀ dira wọn lọ́wọ́ àábẹ̀ àfá àábìwọ̀tọ̀ fánà àmọ́ ìyìn sọ ilé ìkábi lè mọ ibi tí ìṣòro náà tọ́ gádé láwùjọ orígbìyàn bá ti láyá tí ń bá fi ń parọ́ ọmọ lọ́hun kò sí tí èkùn yọ parọ́ mẹ́dẹ̀ẹ̀gbẹ́ Abu Sufyanu táwí Abu Sufyan gbogbo ọjọ́ tàà ń wí ẹlákan ẹmọ́jà àgbàgbé o sí mùsùlùmí ní jọ náà Abu Sufyan ní ẹgbà ìsìláàmù ọ̀bẹ̀rú pọ́lọ̀wọ̀n ọjẹ̀hún ya àmọ́ nkẹ́kẹ́ ń bẹ ládámọ́ ọmọ èèyàn bí nǹkan ọ̀bá ti kọlu bó ti kọlu jíwá Nàìjíríà yìí tọ́yẹ kọ́ máa jẹ́ tami dànù pé èmi irọ́ ọlọ́m èmi irọ́ ń tàbí Sufyan nínú kọ́dà Ibn al-Qayyim tí mo wílẹ̀ kan àwọn tún wá tí è tún fásàrà rẹ̀ débi pé ọmọ ènìyàn nìkan kọ́lọ̀ ń dá ti ju ìrọmọlá kọ́dọ̀ dá máwọn dábà àwọn ẹranko Ibn al-Qayyim ní ń bẹnu Shifa'ul Alil Ibn al-Qayyim sí alárakùnrin ó ní àwọn ah, mẹ́rin mọ̀kẹ́ lónìí kí lórí ó ní ìgbà tó ń jáde ra'aitu namlatan mori àwúrẹ̀bẹ̀ kan òun wá ọ̀bzáàbù rẹ̀ òun rí pàwúrẹ̀bẹ̀ yìí ọ wá rí bí iye tata kan tó já sẹmọ̀kú ń jẹnu fún àwúrẹ̀bẹ̀ ọba súnmọ̀ ọ wá fẹ́ sẹmọ̀kú káwúrẹ̀bẹ̀ ó tó jẹun yọ wọ débi torí kóhun ti wà sí kí ọ ọ wá fẹ́ wọ iye tata yìí ọwọ́wọ́ agbárẹ̀ wa agbára rẹ̀ ọ̀ká mélòó làwúrẹ̀ bẹ náà jẹ́ ọwọ́ yẹ tàtà àmì ẹmọ bí wọ́n ti máa ṣe ó lẹ́sẹ̀ kan náà ń se ń wò ń bá rí tó pẹ̀yìndà nígbà tí ó fi padà dé wọn bá pọ̀ ọlúwájí ní gbogbo bẹ́yìn ti ríhun làwọn náà rí umar làwọn náà àwúrẹ̀ bẹ náà lọ ké sáwọn èèyàn pé ẹrù dé ẹ̀ràn lọ́wọ́ oúnjẹ ni bàbá gbé arájọ jẹ́

bí ìgbà tí wọ́n bí pé ebó sì ní ìtàn àhún rí sọkọ́ o ń bẹnu ṣìfá òlà alẹ́ ibn al-qayyim o kọ́dà ibn al-qayyim padà ní kọ́dà mọ́ lọ sọ fún ibn tèmíà ẹ̀rí tí mo rí ó ní àwọn òrí mọ́ bá túká arákùnrin ìgbù jẹmọ̀kún ló gbé ọba tún ju ìyẹ tàtà àwúrẹ̀ bẹ́ tẹ̀kẹ́ tún wá padà wọ́n tún rí ah, ah, ah. ọba tún kàn sí rí báyìí ó tún lọ ké sí àwọn yòókù ẹ̀ nígbà tó ń ti rí báhùn ọdígbà múra wá sí èmù kó tó tún dé òun bá tún rí sí ẹ̀ wọ́n tún dé wọ́n tún kó ìpò ọ̀nà wá ṣe bẹ́ngbà tó dé lẹ́ẹ̀kẹta ẹ̀mọ̀ tó ń wá rí ní pẹ́ngbà tó dí ẹlẹ́ẹ̀kẹta bóhun ti ṣeun náà òun ti mú ìyẹ tata nìkó lẹ̀ àwọn àwúrò dédé lọ́gọ́rọ̀ wọn ò tún báyẹ tata in tó kù tí wọ́n ṣe ni pé àwúrò ìgbé takọ́kọ́ yẹn ni wọ́n bá sọ sáàrin wọ́n wá ń sáàjẹ lọ́pọ̀ kan ó fi gbẹ̀mìmì wọ́n mú lọ́pọ̀ kan báyẹn tí ó gbogbo ara rẹ̀ ní ti bínú pé òsìn òsì ló rí nǹkan òsì rí òsì ń tàn wá àwúrẹ̀ bí kòkòrò ibnulkoyimi nígbà tó ń wá délé kéwú lọ́dọ̀ ibnulkoyimi ibnutemi àṣẹ́kùn islamu lọ́kọ̀ kéwú onígbà tó ń wá délé kéwú wá rò fún ṣẹ́kùn ọkùnrin kan mọ̀ wí lónìí níbi à ń lọ ní ibùn ọkọ̀ ibùn ọ ní iṣẹ́ kùn sáàmù tẹ́ mi àwá ní àtànàmẹ̀ ó dò fi máwọn àwúrẹ̀ dẹ̀ ọba àhàláhù alákóbẹ̀ẹ́lẹ̀kẹ́bì olúwa dáadáa má máa wúlẹ̀ fi kọ́ mọ̀ adama torí náà irọ́ látijọ́ tí aláyé ti dáyé tí ó sì fi parẹ́ ẹ̀ ní rígbè kan tí wọ́n pè nínú ẹ̀sìn tiwa o nínú àṣà tiwa o nínú ìbálò tiwa o èyàn máa parọ́dà gbogbo civilizations gbogbo ẹ̀sìn gbogbo òtàn gbogbo ẹ̀yà kọ́dọ̀ fi dọ́dọ̀ àwọn àwúrẹ̀bẹ̀ẹ́ wọ́n gbà pé irọ́ ìṣe ń tàà mọ̀mọ̀ mọ̀lúwà kama ti sọ̀rọ̀ musulmi tí musulmi wá là nẹ́bí sọ̀sọ́lá mú wílẹ̀ kan mú ti wílẹ̀ kan gbé àníwọ̀n gbọ́dọ̀ mọ̀ọ̀yà àyàkúnù musulmi kàzáàbà wọ́n gbọ́dọ̀ mọ́ musulmi ma pé ìrọ́lá àmà ma pàbá ọlọ́nkọ́ mọ́sá sámanẹ̀ ní àtẹ́yìn chairman mo rò pé bí aago mẹ́rin láàrín ah, àwọn dọ́gbọ̀n ti ní tọ́ọ̀lù torí okù gbogbo eléyìí tẹ́ sọ yìí mú kọ́ dímẹ̀ ọwá kú kò ní pọ̀ mọ́ pẹ̀lú ògbọ́ ọlọ́run kò ní ju 12 tó wùyẹn náà àwọn tí a wá lè rí gbámú lókù àmọ́ mo fẹ́ fi lè fúwálá ká mọ̀ pé àwànú ewu pẹ̀lú rọ́ta sọ di ìta àyàn lágbádá táwọn ọmọ báyìí tó sì pé ní kọ́dá ìpítẹ́yìn náà ti mọ̀ ẹwú gbogbo àwùjọ wa lónìí a mọ̀ nẹwọ́ sáwọn kan ní káàrùn ìparọ́ ìyẹn ni pé gbogbo àwùjọ wẹ́n tí ìparọ́ a mọ̀ nẹwọ́ bá wà lọ́fíìsì kan bí wọ́n bá yà àdẹ́nìkan lè pé mr kìnnìkan àbí mr kìnnìkan wọ́n lè mọ́jù kan àbí méjì lọ́gá àwọn ìparọ́ láwùjọ àfáà náà láwùjọ ọmọ kíwú láwùjọ ń sí ọwọ́ àwọn náà pé àà ah, sí mẹkaníkì wọn ni àtọba ah, wí ní àmọ́ gọ́ọ̀rọ̀ àwọn tó kú àwọn náà mọ̀ pé rọ́là fi ń jẹun ìjẹ́bẹ̀ lọ́lọ́n fẹ́ olúwọ̀ fẹ́ bẹ́ẹ̀ torí náà ó sì mọ́ wá kọkalẹ̀ sí bí yìí mo ní nàzọ́rọ́tùnà náà nahnu ilal kadhib bóòlà wá ń rírọ́ bóò ní rọ́ jẹ́ sáwà wà máa náàbọ̀rọ̀ tó islam ilẹ̀ kẹ́bì bó ní islam rírọ́ káfin wara wọn wò bó lè mí rẹ rírọ́ bó ní islam sì se gbé ọ̀rọ̀ ìrọ́ tó fúyẹ́ àwàlágbé wúwo ni àbówúwo islam gbé fúyẹ́ lẹ́yìn eléyìn bọ́lọ̀mbá ní kásìkò ọgbà wá al-atharu al-mudammira lil kadhib tí làwọn orípa orípa aburú tí jáde látàrí báwùjọ bá kúndùn rọ́bà ti kúndùn ẹ̀ tọ́ bàbá mayún tán ilé ìtọ́lọ̀ bá wá ní kásìkò ọgbà wá annáàkùnrà mẹ́nàlì ṣolú kí lọ́nà àbáyọ bẹ́yàtọ́lọ̀ bá ní agbọ́ akùnnù ta fọwọ́ ara wa fara wa sí nàzọ́rọ́túnà ilẹ̀ kẹ́dì àwùjọ èmì rẹ̀ tẹ́mì rẹ̀ ń gbé yìí inú tí a mọ̀ kọ́dà kò sí bí wọ́n ti gẹ̀yàn yà rẹ̀ tó gbé ọparọ́ àbí ẹnìkan ẹgbọ́ pé ọlọ́pàá mẹ́nìkan rí pé kọ́dà bẹ́yàn bá lọ wífọ́ ọlọ́pàá yẹn sóò wà nọ́mà ẹni tí ì bá parọ́ gan làbùnọ́mà kọ́lá wọn ma wá yẹyẹ ni wọ́n ma gbá àwọn olóòtọ́ nìyẹn wọ́n fi ń sí yẹyẹ ni ó mọ́ wà ní ẹmọ́bìnú gẹ́gẹ́ bí iṣẹ́ tí wá tààsì àríbí yẹ̀ sí níbi àti ń kọ́ yẹn ń ṣẹ̀rí àná wọ́n ti ń kọ́ wọn lófin àtọwọ́dọ́wọ́ ìmọ̀ wá necessitate ńgbà mí ìkálọ̀ ọmọ kí ni wọ́n ń ṣe ń bí òfin àtọwọ́dọ́wọ́ náà mọ́ wà ń kọ́tù kanjọ́ kan in àpíà ní kọ́tù àpíà ń kọ́tù àmọ́mọ́mọ́ observe kìí sí dandan kí high court judge ní nílọrin nínú àwọn tẹ́sí ń bẹ lára wọn mo wá observe pé ńgbàtọ́ kẹ nìkan tí wọ́n fẹ́ ní ìwọ ni witness ìwọlẹ́lẹ́rì bọ́ sí bí witness box tó ti jẹ́rì àkọ́kọ́ béèrè tádájọ́ bí ni pé ṣé mùsùlùmí ni ọ́ àbí oní mùsùlùmí lòun bóò ni só fi kùránì eh, búra tó jẹ́rì àwọn oní ó ti yá ìbéèrè kẹẹ̀jì ìtọ́jọ mi lójújùnù tọ́pọ̀lọpọ̀ adájú ìsábà béèrè ẹ̀ pé sọ lálùwàlá ọkùnrin lóhun lálùwàlá èmi ọmọ èèyàn tí sàlùwàlá lọ kọ́jù àmọ́ tó wí jọ òun ni pé àlùwàlá ń bẹ wọ́n bá gbé kùránì lé lọ́wọ́ ó sì jẹ́rì ogun tó ló wọ́n jẹ́ sẹ́hùn náà nígbà kọ́tù wá dìde mo ní àṣẹ́sì sí jọ́jì mọ́ wá padà bí i ah, kí lè tẹ́ rúbèrè tẹ́ bèèrè lẹ́ẹ̀kẹ́ èmi ọgbọ́ kádájọ́ kò bí ẹ̀rí bá wọn gbésọ lálùwàlá yóò tún dẹ́rù bàá gbé ó ní nítorí pé níbi òun jòkó sí ní adájọ́ yìí òun ti rí àìmọye tí ó gbé kùránì lọ́wọ́ báyìí òun nìkan kóhun mọ̀ pé rọ́ ní ń pa gbogbo ẹni tí ẹni tí rí di tí ń gbogbo ọ̀rọ̀ lóun tó fi device eléyìn pé bọ́yákùn wọ́n máa bí wọ́n pé sọ lálùwàlá ìdẹnìkan náà nísìn ready made answer ti ń bẹ sọ lálùwàlá ń bẹ torí ní mo ti wí ó strange sé mi ẹni yé ṣe àfá àtàbà pé àwọn àfá máa wà lórí alùwàlá ń gbogbo ọgbà ó kọ wá kọ̀ lọ́kọ́ jòjò á sàlùwàlá lọ́wọ́ níbi tí a fẹ́ níjọ́ kan torí báwa ti rí ní wí o ẹnìkan ta jẹnẹrétọ̀ dá ń lò lé pẹ̀lú àwọn ẹlẹ́à wọ́n lọ yọnu tí wọ́n bá rà sí wọn ní àà ah, ah, sẹ́wà láì ìjọ yìí ẹni tí ń wí fún ah, wá gbọ́ ẹ̀rìn já àṣẹ̀jẹ̀ mọ̀wó dọ́kítọ̀ èèyàn sẹ́wà láì wá ní ó túnmọ̀ pé ìbí àwà bára wà dénú àbẹ́ ìwò ti sẹ́wà láì fẹ́ mi yọ́un òyìn lè mímú lọ́wọ́ kí á ẹ̀sì sẹ́wà láì yọ́un òun á bú ẹ̀rin bí ah, dókítà ní ẹ̀tí kó sáúdí gbogbo àwọn ọ̀rọ̀ márùn-ún àfi bí ìpọ́tọ̀ làìjẹ́nà tọ́mọ sáúdí ọwọ́ ọ̀tọ̀lẹ́ wà láì ti ọ̀rùn kọ́dàkọ̀ mọ́kànjí ẹ̀mọ́ kóhun dákọ̀ àlọ́wù wà láì tàláì súnmọ́ bí láì lásí láì láì ìrọ́nísìn báwa ti mú fúfúyé yìí eh ìjẹ́bẹ̀ lólúwa mú ma nazaratul islam ila al-kadhib bo islam moro oro yen akoko القرآن الكريم قال الله عز وجل ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تقف ما ليس لك به علم أسني نهيون أسني إيه، أقول olúwa ní ẹwọ̀rọ̀ ọlọ́run wà látàkú bá alẹ́ ìsàlákà bí i ilmun mọ́wìntọ́ mọ̀ alìmọ́mù kọ̀tádà ń gbà tí ó se tẹ̀fsíru ayà yìí alìmọ́mù kọ̀tádà ní nǹkan mẹ́ta náà ní jẹ́rọ àǹtàkúlà sẹ̀mẹ́tú alimtu wà mẹ́ alimta ibnu uh, imamu kọtada ní wà látàkù ìtumọ̀ rẹ̀ nù ń tó orí kó lóorí ń tó ọgbọ́ ọlọ́ọgbọ́ ń tó ọmọ ọlọ́ọmọ olúwalọ́ọ̀gbọ́dọ̀ dánwò bọ́ bá dánwò mọ̀ pé àtẹ́tí rẹ àtójú rẹ àtọ́kàn rẹ gbogbo ẹ̀ muhi sunna ó kì muhi asúnnà ókè alìmámù bagawi nù sọ́hìbù ma'álìmù tanzil ńgbà táwọn ṣe tafsiru ayà yí wọ́n ni kullu ulaika kana anhu mas'ula wọ́n ni túnmà méjì náà ni ẹmà kullu ulaika àti samuel àti basoru àti fuadu anil mar'i mas'ula olúwọ́ bí ẹni kọ̀ọ̀kan bọ́ọ̀lọ́ kí ni tí ó tí rẹ̀ gbọ́ tó rí ìtumọ̀ kéjì ní pé bọ́bá dal kìyàmá yus alussamir wa yus alulbasor walfuad anilmari ọlọ́run ó bí etí rẹ yóò bí ojú rẹ yóò bí ọkàn rẹ kí ló fi gbọ́ kí ló fi gbọ́ bọ́bá dal kìyàmá ẹ̀dàkùn ayà yìí ma ń bẹ̀nú alkùránì olúwọ̀ pẹ̀kó ma wí ma pòrí tí ò rí mọ́pọ̀ ọgbọ́ ìntọ́ ọgbọ́ mọ́pọ̀ ọmọ ìntọ́ ọmọ mọ́pàrọ ọmọ ọlọ́run àkọ́kọ́ nìyẹn o tí wọ́n bá bí wá pé ẹ̀dàkùn ẹ̀jẹ̀ gbóná báwà di fọwọ́ tẹ̀tẹ̀lẹ̀ mú ìrọ́ yìí bó làlùkùránì àtàdíjà nẹ́bì múrọ́ ọfúyẹ́ bẹ́ẹ̀ náà ni olúwa ní òfúyẹ́ o gbogbo rọ́kọ̀ kàtọ̀ bá pa anúhú masúúlà olúwọ́ bí ọlá ìkìyàmà ò níjọ́ tó orí ń orí tó lórí ń ọgbọ́ tó ọlọ́ọgbọ́ ń tó tó ọlọ́ọmọ kúlù òlá ìkà olúwa ní gbogbo èyí nǹkan mélòó wó bí níjọ́ kan òru kan ọ̀sáka irọ́ mélòó lọ pa olúwásí ní gbogbo ẹ̀ kúlù pẹ̀lú wó bí ó inú àdíta nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ayatul munafiki thala manafiki manafiki aranta ma bi búra wa nù kí ni jẹ́ manafiki òun lẹni tí àwòrán rẹ̀ jọ ti mùsùlùmí kèé sì ṣe mùsùlùmí ìyẹn ni pé olójú méjì láwọn àgbàlagbà tí ma wí ọ̀tọ̀ lójú tí ń fi ń hàn ọ̀tọ̀ lèyí tí ń bẹ ní ọkàn ẹ̀ ànábi níbò lẹ́ẹ̀tí ma mọ̀náfìkì ànábi àmì mẹ́ta sáyìn tẹ́yàn bí mọ̀kí mọ̀náfìkì léèyàn ìzàhádẹ́ta kàzàbà bọ́bá ti sọ̀rọ̀ ìrọ̀lẹ̀ ẹ̀bà mẹ́ ògbélé ah, yìí ń fún wa láà pé awálà ma fi ọwọ́ tẹ̀tẹ̀lẹ̀ mú ìrọ̀ olúwọ̀ fọwọ́ tó fúyẹ́ mú anẹ́bùwa mohamed sallallahu alaihi wasallam ọ̀pọ̀rọ̀ ọ̀rọ̀ ní fúfúyẹ́ ọlọ́mọjà fọwọ́ síṣẹ́ kàmà fẹsẹ̀ dánú ẹ̀rẹ́ ìtọ́jẹ̀ burú tẹ́rí bí yẹn bá mọ̀ kó ń sẹ́ ó súnmọ́ kó tètè bọ́bá gbọ́rù wá sí ẹlòmí rọ́ mi ń bẹ̀jọ́ mọ̀ pé rọ́ nìdí sí kọ́nà bẹ́bá yóò إنه حديث صحيح النبوة محمد صلى الله عليه وسلم النبي إني زعيم ببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا لمن ترك الكذب وإن كان مازحا àṣíbí yẹn bá ń sáwàdà gan kò gbọ́dọ̀ parọ́ ga ibá àkẹ́bí sáwàdà ní olúwọ̀ gbárọ́ láyè kọ́dà òun là nígbà Muhammad sallallahu alaihi wasallam fi ní ana za'imun inni za'imun bibait mo garanti ilé kan ní àárín gbogbo àlìjẹ́nà tó ta ní ẹni ọba jìnà sí rọ́kọ́dà bí ń sáwàdà ìyẹn ni pé àsíkè iṣẹ́ skúùsì ní pé ah, àmà bí i sí ni àìbí mo fi sàwàdà ní ayakunul mùsùlùmí parọ́kọ́dà bí ń bá ń sáwàdà inú máàkì káwà yìí chairman oṣù wo ní ń bọ̀ yìí ẹ̀yìn náà jí máa april fool ọ̀gọ̀rọ̀ musulmi náà ní ọ̀pá ọjọ́ ní sì ń àfi bí è pé orí ní ẹ parọ́ o òun ò ní bí o bọ́yá april 1 náà tó sì gbé ìhun lọ̀lọ́lọ́n bẹ́ gbogbo ẹn tí bá ń dẹ́rú ẹwù láti april tí ń bọ̀ yí pàtí àyẹ̀kónù mùsùlùmù kàzábá kọlàlá anazari mun bebe iti fi wasatul janna liman tara kalkadiba wa in kana ma ziha kọ́dà sáwàdà april fool kò sí nínú ìròyìn mùsùlùmí ọlọ́run lọ́wọ́ amẹni tí wọ́n ti fi april fòlù yí kó bá sáyé ẹni ọwà hypertensive tó ní ẹ̀jẹ̀ rúrú àbíbò wọ́n ń pè wọ́n wà parọ́ ńlá lárí bí i tọ̀ǹgbà ní kí test message ó tó dé wọ́n ti ń pa ẹ̀rí ọkàn dẹjúrú gbígbà tọ́fọ̀ kan sẹ́ nǹkan ṣe o nígbà bá ti wá rí pé ẹni ìjẹbanújẹ́ tó ń fẹ́ àjíkù lára ẹwà ní april fòlù ọ̀tẹ́lẹ̀ òun lọ́ọ̀ ọgbọ̀n tí máa ń dẹ́rú ẹ̀wọ̀ ń sẹ́lọ́un kí ló dé kí làwà mùsùlùmí bó lágbára wa dé ti valentine lásẹ̀sẹ̀ tó lọ lọ́sẹ̀ tó lọ oṣù tó lọ february kọ́dà àwọn màálì mú léèwé mi ń pínwé valentine ah, mọ́ wà ń bẹ́ ìjọ kan àwọn dr zekulai sheik wa zekulai níwò dr zekulai mọ̀rántí lẹ́dẹ̀ làwà ń jọ náà tí wọ́n sọ̀tàn náà pé ọ̀gá ti àbí biology lòun kọ́ òun ní wọ́n ń se wá sí pé wọ́n ní falantẹ́ ọ̀dá àwọn yòókù wá ń pé wà lẹ́ pọ̀ kọ́dà ti màálìmù náà nì hmm, màálìmù gan valentine ọ̀gá chemistry wọn ò sí ní pé tí ẹ wàhálà tí ẹ pé kílọ̀ kan ti kílọ̀ chemistry nù ọlọ́run fẹ́rọ́ kọ̀ fẹ́rọ́ ibi abara wa dénú gbẹ̀ntí ń parọ́ mọ́lọ́un èyí ni àwọn àfá àwọn ọjá àwọn àfó òsinmi mọ́ àríwò yíò ni wọ́n ti fá lóṣù tọ́lọ̀ ní february omi wọ́n tó ti ń pilẹ̀ yìí ọlọ́run níjọ́ rẹ̀ yìí àmá àwọn àfá ń se kí wọ́n ó gbé àwọn ṣe wí fún wọn àwí ẹ wá gbọ́ ẹ gbọ́ ọ̀rọ̀n òbí ẹ̀yìn náà ẹ̀dàkùn nù ta fẹ́ kákẹra wá ń lọ rẹ̀ ní pé kọ́dà bí yẹn ń sáwàdà àti april 1 àti april 30 àti may 1 musulmi ẹ̀ parọ́ sínú ròyìn musulmi kamarọ́mà inú àwọn tẹ́lò mí ọmọ innocently tí ọmọ sọ bígbà tó se pé ní òun ọmọ láìdáa حديث النبوة محمد صلى الله عليه وسلم حديث صحيح ولا النبي صلى الله عليه وسلم ني ألا أخبركم بأكبر, بأكبر الكبائر سكين صفونين تطبي دنا ويانلان ليس قالوا بلى يا رسول الله ونوى النبي صفونين أما ليس

kéyàn ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọlọ́run kọ́ mọ́sá ayé ẹ̀mí àtẹ̀yìn pẹ̀lú ẹbọ ìsìnkan míì pẹ̀lú ọlọ́run gbogbo ọ̀nà tó bá kù lẹ́rù ẹnìkọ̀ọ̀kan ẹ̀dàkùn ẹja lọ tú dànù yẹnyẹn ẹ̀rí à ń so nǹkan kan mọ́ ìdí àbí ńgbà táwọn ní ọba tẹ̀ tó tanra wọn wọ́n so kí ní mọ́mọ lọ́rùn wọ́n wà fi fọ́tò àfáà kan sí ẹ mọ̀ wá wúyọ wà ní asílẹ̀ iná òtún àfáà ní ọjọ́ gbogbo ẹnu rẹ̀ tọ́lọ̀ ń bínú sí ni ó tọ́lọ̀ ń lóhun ní forí gíyàn bọ́ bá bá bẹ́ẹ̀ wá bá wọn kò lè wàlìjẹ́ náà oríta mẹ́ta oríta mẹ́rin ẹ̀kọ́ funfun kankan ẹ́sì máa bá aláwùjọ mùsùlùmí mi ìbá ti ń sọ̀rọ̀ ìdá ọlọ́nkọ́ mọ́sánàwá torí náà anẹ́bì ní sọ̀lọ̀lọ́ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ọkọ̀ wà lìdẹ̀ yìí òun kíyàn ọ̀sẹ̀ yá ọ̀sẹ̀ bàbá gbogbo ẹni tí ń sa ìlójú ti sóbi rẹ̀ náà ẹ̀ẹ̀sẹ̀ ni o kódò olúwa sọ níbi pé kọ́dà bí wọn ò sin lọ́hun bí ti ẹ wàsọ́ ìbùn mọ́ bí dùnìyà dáadáa tayé túláàsì mọ́ fún wọn ẹ̀rẹ́ tó gba hadith yí wánú àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam wọ́n nígbàtà annabi sọ̀rọ̀ débi ọsọ̀ dé yìí wàkánà mọ̀tẹ́kì án fàjálà wọ́n nígbàtà annabi ń sọ àwọn ẹ̀yà ńlẹ́ẹ̀sẹ̀ tí ń kà yìí annabi wà ní rọ̀gbọ̀kú ni ìyẹn ni pé bígbà tí èèyàn ń se fàájì pé ẹgbọ́n tí ń wí tí a sọ̀rọ̀ ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tó kánilá wọ́n nígbàtà nẹ́bí wá dákọ̀ ẹlẹ́kẹta tí mo fẹ́ wí ànẹ́bí wá dìde kò nírọ̀gbọ̀kọ́ wá jókò pé ẹ̀ aláàwọ̀kọ́ ulọ̀sù ànẹ́bí lẹ́rẹ́ lẹ́kẹta ní àwọn ìyá ńlẹ̀ ẹsẹ̀ ànẹ́bí wá tún jòkó jòkó tọrọmọ̀ ẹlòmíì ká fún pòun tóun fi ràn ọ̀rẹ́ òun lọ́wọ́ nù nígbà tí débì kan ní sí pé àbúrọ́lá kìíní sí bẹ́ẹ̀ wà ń bẹ̀jọ yes kọ́dà ní jọ náà nígbà tí kìíní nígbà tí kìíní a ṣe bí fìlà rẹ̀ lẹ́dẹ́jọ́ ẹ ṣe bí kìíní yóò máa tó òun náà òun lọ bá tọmọ jẹ́ láti kéèké ó ti kọ́ ọmọ gbébò ti ṣẹ́jú báyìí ẹ́ bọ̀bá ti rí tí mọ̀ sẹ́rù báyìí tí kò wí ní adẹ́bí wà ní rọ̀gbọ̀kú sallallahu sallam ọwá tó jòkó jòkó pé inú ìyá ń lẹ́ẹ̀sẹ̀ òun lọ̀rọ̀ ọ̀rọ̀ pàtàkì jùlọ tó bá ní ṣe pẹ̀lú ẹ̀rí jíjẹ́ ìyẹn ni pé tẹ́yàn fi ń fa ìnira fẹ́lòmí torí náà gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ẹ̀rí wọ̀nyí fi ń yé wa pé àwàlàwà fọwọ́ túnfú yẹ múrọ́ bí wọ́n bá bí wọ́n pé ṣe bẹ́ẹ̀ làlùkùrá ní mú orí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ làdíta nẹ́bọ̀ muhammad sọ̀sọ́làm náà múrọ́ tẹ́tẹ́rẹ bá wà jí mú yìí wàláì kò rí bẹ́ẹ̀ òun ló já ka ẹ̀rí fún wa nínú alùkùrá ní kẹrí wọ́n súnà ti sọ́ọ̀tì ìbólẹ̀ ń sọ ohun ọkẹ̀ pé kò láwà àwọn òní mọ̀ èsì pé kí ni rìsọ́ọ̀tì káwùjọ kúndùn rọ́ bá ti kúndùn ẹ̀yí àbí àwọn àgbápò tó lè dáwá láti gẹ́yàn kúndùn rọ́ wọn mẹ́ta ń sọ ní pàtàkì <laughs> ẹ̀rí nínú àwọn àgbàfáà alimamu al-Mawardi rahimahullahu ta'ala inú tírà àwọn mo ti kan tí mo fẹ́ wí tírà alimamu al-Mawardi pọ̀ àmì ìtọ́ sọ ń tọ́jọ ń pa ókọ tírà náà wọ́n pè ní adabu duniya wadi adabu duniya wadi àwọn ẹ̀kọ́ bóòlà ti lo ayé tá gbé ayé rọrùn tá sì bálìkì àmà náà rọrùn odidi báàbù kan ni alimomu mawaridi fún ìrọ nínú adabu duniya alimomu mawaridi wa sọ mẹ́ pé alkazibu jima'u kulli sharrin ìrọ òun ló kó gbogbo aburú sínú gbogbo aburú ìrọ ló bí wọn gbogbo aburú sẹ́ alimomu mawaridi ni ìrọ ló bí ń sàlàyé rẹ̀ àwọn ìwà ẹ̀ṣẹ̀ àbíwà ìlú dídàrú àbí tí ọ̀dá táwa náà mọ̀ láwùjọ lónìí bàbá ní a mọ̀ dákọ̀ á lò lè àbí ọjàlè ọpáyàn ó se zìná gbogbo tí a gbọ́dọ̀ bọ́mọlú àbí èèyàn ń bẹ̀ náà 419 ẹ béèrè pé kí ló kí láyà tó fi lọ sí ní tí ń bẹlẹ́mì rẹ̀ náà ni pé bọ́wọ́ bá tẹ̀wà mọ̀ntàrù ọ̀sẹ́ nìkan tí ó lọ wúwo gbogbo àwọn àwà wọ̀nyí tí ò ní ti pèpè àkalẹ̀ pé bọ́bá jẹ yíwọ́ àmọ́ntí àwù àṣírọ́ ló bí gbogbo ẹ̀ péyàn bá ti mọ̀ pé ńgbà ń bá wá ṣe kíní tí wọ́n bá wá mú mi ṣe ìyìn sì lè yanu pé èmi náà mú mú àbí ilẹ̀ yanu pé yàwó yàwó òun náà lòun wà mẹ́ àbí jìbìjì òun náà lòun lù ní tí gbóòyàn láyà tẹ́yàn fi ṣẹ lọ́hun tí fi ṣàìdá òun ni kó ti pìrìtí àpé àmọ̀ntàrù ìyẹn ni pé irọ́ àṣẹ́bí alìmọ́mù mọ̀wárdíbá ní irọ́ ló bí gbogbo ẹ̀ṣẹ̀ ọ̀sọ́rọ̀ àṣọgbọnú bẹ̀ bàbá fẹ́ mú gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo wà ìdákú láwùjọ àfikakọ mójú tọrọ ọ̀rọ̀ yìí lópin ìgbà tí máa ṣe ń bẹ nílá káyà àwọn èèyàn pé àṣẹnu iná ẹlòmí ò ní ṣẹnu iná láàbí rojọ́ àbí ẹmọ́wọ̀rí ṣẹnu iná láàbí rojọ́ kọ́dọ̀ bá wa dé nàìjíríà lónìí àwọn ọ̀rọ̀ tó yẹ tíyàn lójú odida adájọ́ supreme court wọ́n wá bá dọ́là wọ́n bá gbogbo nlé rẹ̀ nígbàtí ìsà àwọn àlámọ́ tí wọ́n sí wọ́n wá mú wọ́n gbé gbogbo owó tí wọ́n ẹn òun tọ́jú rọ́kalẹ̀ ni òun tàrà ìsì ẹjọ́ tàrà ìsì èyí ó ti wà nílẹ̀ pé a sàá ìjọba yí wọn tá wì ní ń tààrẹ sí mú ṣọ́pù rẹ wà a rẹ̀sì lóun náà lóun náà ta ọ̀tọ̀ wọ́n sílẹ̀kùn lé ẹgbẹ̀ ẹgbẹ̀ kẹtọ́kà ti 10 million dollars mọ́ kọ́nà kò jí díjọ́ kejì jọ́ náà tí wọ́n ti mú ní ọgbùn iṣẹ́ wo ni wọ́n a ṣe tí wọ́n fi ń mọ̀ nìkan ní 10 million dollars àmá o bí ìmọ́mù màwárí ti rí iṣẹ́ ìpìlẹ̀ gbogbo aburú òun ni rọ́ òun ni ó kó ìtìjú kúò òun ni ó kó ẹ̀rù bíbà kúò ìláyà àmàntà bàdélẹ̀ àkọ́kọ́ nù ewu aburú rìsọ́ọ̀tì kéyàn ó kúndùn rọ́ òun ni pé irọ́ bí i fáktìrì ní àbúrú náà ma wá pọ̀ gbogbo ń tẹ́ gbọ́ ẹ̀yìn bàbá wa àwọn ọ̀nà jìbìtì tẹ́yìn ọmọ àwọn ti mọ́ lónìí àwọn ọ̀nà aburú tẹ́yìn ọ̀gbọ́rí báwa ti kéré iná àwọn generation ti ń bò orí wọn síṣẹ́ bí agbó ní àyàyẹ́ sì kì sí ní nítorí pé wọ́n bá mú wa mọ̀ntàgù ẹwú bí agbára wa dé nàìjíríà nísìnyí ẹ wà surprise ọkùnrin tó ní wọ́n bùn ní ẹjẹ́ wọn chájẹ̀ sí kọ́ọ̀tù lọ́la nísìn àwọn àgbà lọ́yà ní ọlọ́ dìfẹ́ǹjẹ́ àwọn ọ̀gá it's unfortunate ẹni ó sẹ̀sẹ̀ lórí ipò Jonathan ẹjẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ kan nígbà táwọn kan eh, eh, interview tó máa ń pé máa bí gbogbo mọ́ntìlì ló pé àmọ́kè wà rẹ́gúlà ọ́sàsì kan tí mọ́ rántí wọ́n wá ń bí pé gbogbo àwọn tẹ ní wọn sẹ́mọ̀kún náà ráwọn kan mú pé wọ́n kówó yìí náà jẹ ẹni ó kó pẹ́ńṣẹ̀ ẹni ó ti ṣiṣẹ́ gbogbo láti jọ iná rẹ̀ rí wọn se bákan ẹni òjé se bákan dì sí àwa náà ní irọ́ yìí náà ní wọn ò lè rí ẹnìkan se bákan nígbàtí rọ̀ tán bí wọ́n bá ti ń já kan wọ́n ti hùn mí ọwá bínú jọun ó bínú sọ́rọ̀ àmọ́rọ̀ làákà yìí ọ̀rọ̀ tó káfẹ́ bú ẹkún sí ó ní ẹwà separation of power ń bẹ olórí ìlú lòun executive arm of government ń tòun àwọn kan ni wọ́n ń dájọ́ òun wá lóhun kẹfẹ́ pé inú owó ta ní ọ̀nà àwọn executive wọ̀ yí kólé yìí jẹ yìí ó ti wá rédí pé ṣé ten million lòún kó jẹ òun ti ya three million kalẹ̀ fún gbogbo lọ́yà tí ọba wa dìbẹ́ndì wọn. ebi ẹ̀yin náà mọ àwọn tí ń lọ <laughs> dìbẹ́ndì wọn ẹ̀ ṣe bí àwọn eléyìí o. ẹ̀dá sọ parọ́ ni. kí ló lè mú yàn láyà pé ní ẹni ó ṣe adúrú tó ṣe pé ẹ mọ̀ nsọ kọ́ọ̀tù apà irọ́ náà <laughs> when ni tó dára ọkọ̀kọ́ máa wí nigeria is one máa wí nù let's go to court pé ẹ mọ́ media trial ẹjá pàdé ń kọ́ọ̀tù ẹ́n ó ti mọ̀ pé <laughs> nígbàtí rọ̀ tán wo nigeria sàn àti mùsùlùmí àtẹni tí èsẹ mùsùlùmí ìrọ́là kọ́kọ́ ń tọ́ yẹ ká gbógun ti ti àmọ́ tí mo ń sọ ni pé àkọ́kọ́ orí pa bú ewu tí ń bẹ ń bí ká kúndùn rọ kí ló kúndùn rọ bá ti kúndùn èyí òun ni pé alkẹ́dìbò jẹmẹ́rin kú lè ṣàrù irọ́ ní manufacture gbogbo aburú gbogbo aburú láyé irọ́ ni ya wọn òun ní bí wọn ẹ̀rí nù ewu tí ń bẹ ń bí kéyàn kúndùn rọ bí nàìjíríà ti kúndùn èyí ó nípa àmà ní gbogbo wa là ń jẹ pàṣán rọ àtẹni tí ń parọ́ àti wọ́tọ̀ ń parọ́ náà ìwọ náà mọ̀ ní ọ ń jẹ nú ìyà tí aburú ti rọ́bí bàbá mẹkaníkì tí sáàfì àbíkínà máa gbọ́ bàjẹ́ <laughs> ẹ́ ń lọ pọ́jù tọ̀ tí ó bàjẹ́ tí ó bàjẹ́ ó ní ààyè padà wà nígbàtẹ́ bà fi dé àìsẹ́ ìyọgbà wà tó wákàtí mẹ́fà ẹgbọ́kọ̀ kalẹ̀ ní àkíyèsíṣẹ́ ìkanjú àkọ́rọ̀ ọmọkẹ́ sí pé mi gan rí jọ́kẹ́ tí pé ìṣẹ́sẹ̀ ń wakọ̀ ńgbà òní ẹ̀mẹ́ ọmọ pé kìníkà ń bẹ níbi dashboard ẹ bá ti yí náà ò ní tàn lálẹ́ èmi bá ṣe bọ́ bàjẹ́ ní àṣíkọ́kàn àwọn bá ní ẹgbọ́kọ̀ ìkalẹ̀ wàláì àà ah, ó níbi ah, ìgbé <laughs> mo sì padà dé lóòtọ́ ní ẹ̀rìgbò ti tàn nígbè mí náà padà wà mọ̀ yí mo padà lọ bá o <laughs> gbogbo tó fẹ́ gbà náà tí ò lè lálùbáríkà mú ebi tó yí lẹ́yìn ìwọ́tọ̀ wá ń se yíhun bí tí ń lọ ni pé àá ẹbí wọn náà kan lé káfíntọ̀ jẹ̀jìjẹ̀ náà kìí sí pé kọ́nà bó sì só rẹ̀ ìwọ káfíntà tó sì jẹ̀ só náà ìbọ́ fà náà sílé waya wáyà nàìjíríà lọ́dá uk ní ọ̀dá àjọsàgbákò ara wà ní pàdá ìbòjírí ìwọ ẹ̀lẹ́tírísì náà jẹ́ náà ń bọ́ ẹ̀bọ́ fà mí ebi plọ́mọ̀ wà wò ní omi tí ń kán lè jẹ́ náà àbí kí gbogbo wọ́n pàtí wà láì kò pé akàrò kó pé wa ní lágọ́ nígbàtà ń jẹ gbádùn rẹ̀ nìkan ni bá padà wó holistically gbogbo wa láńjẹ̀ ní rẹ̀ wọ́tàkó fitina tani látò sí bá nàlàdí nà bọ́lá gùnmí kún kà sọ Iro aburú rí ọmọ lórí ẹni ọpá nìkan ò ìmọ̀ sàkúlẹ̀tì ní àtàrù rọ́ gẹ́gẹ́ bí àgbòjú ètí mo mú wáyé nìsí gbogbo wáyé bá ti dókò láti fall victim one of ó ti bọ́ sọ́wọ́ yí torípá àwọn kan bọ́ sọ́wọ́ lọ́dọ̀ tí kọ́nà bí ọba gbọ́gbá burú dé gan ilé ìwé lẹ́lòmí òjì lọ pàdé jẹ́ ẹ́ tíjọ jẹ́ ọ̀yọ́ gbà lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ gbogbo alájọ́ ẹ̀rọ yìí bẹ́ẹ̀ gbogbo a at the same time gbogbo wàláì ẹjẹ́ àtìráì rẹ̀ kọ́nà kẹ́yìn kẹ́kẹ́ wà ní an enclave ẹjẹ́ experiment láàrin láàrin oṣù kan ní parọ́ àwà mẹ́wàá yìí a ma ṣòótọ́ wà láẹ̀rí kẹ́ gbádùn ǹjọ ẹnìkan bá sì ti bẹ̀rẹ̀ rọ láàrin tẹ́ mọ̀ ewúdé ìrọ̀ wọn padà nínú tàtàwọn sálàfù ma fi ran wa létí lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí náà àti gbéwu rẹ̀ tí ma járàn yìí àti bó ike bá gbogbo abájó lódodo bá ń fà ní òdodo náà ti kárí inú àṣà kọ́rànbẹ́nu hadithi nínú tó ṣẹlẹ̀ nínú àwọn fíìmọ̀ sábàkù nínú àwọn tó ṣáájú wa wọ́n lẹ́nìkan ta ilẹ̀ bá àpẹta átán nínú àrùn ọta ilẹ̀ nígbàtíyàn nílẹ̀ plọ́tì kan lẹ́gbẹ̀ẹ́lẹ̀ rẹ̀ já ìlú eléyìí o mọ̀fẹ́ ta ẹni ọwá ara lẹ̀ yìí nígbà tó ń bẹ̀rẹ̀ sí ní gbẹ́ ilẹ̀ pétọ́ èmi fẹ́ lo ilẹ̀ tí mo fẹ́ kọlé kọwọ́jádà kanzan mina zahar ibi tí wọ́n ti ń ju jígá ni wọ́n bá kan àpótí kan tí góòlù kúnnú ẹ̀ lówó inú táwọn àfáà máa pẹ̀ ní ríkázù ní fíkírù àríkázù ní dáfá inil jahiliya. àmẹ́ni ó bò mẹ́lẹ̀ òun ti bò mẹ́lẹ̀ ó ti lọ gbogbo ẹni tí ń bo dọ́là mẹ́nu septic tank sọ́kàwé nísìnà ó sí ọgbẹ̀ wọ́n dẹ́wò nàìjíríà nísìn ẹwà wo bí a ń lọ o ẹni tí ọgbẹ́ dígà gan ọra ilẹ̀ bọ́yá ilẹ̀ 200,000 naira ọwá ń kan jígà ọ̀kan jígà ọwá kan owó 2 million naira ń ta ń wínú bọ́bá se wọ́kí ló ṣe Ah, ọlọ́run ti lóhun ọgbàdọ́ àwọn tẹ́lẹ̀ náà àwọn àfáà ti lọ́lọ́run ọgbàdọ́ àwọn wà sí rọ́jí ọmọ ẹ̀sẹ̀ fún rẹ̀ nù àmárakùnrin inú àwọn sálàfù ní bẹnu tíra o wọ́n lọ bá gbé hazel tó tó báyìí bọ́bá sì wọ́n kọ gbá àyí ah, tí ń wá tẹ́lẹ̀ náà kọ́ra ìmọ̀kébẹ̀ lọ́wà ní ẹ̀ṣẹ̀un ẹ̀bẹ̀ tí wọ́n wìnú ẹ̀yìn tí ò já gbádùn náà nù òun náà padà mọ̀ kó lú bẹ́ẹ̀tù lákàl àrùgbọ̀ bí má kí à ǹjọ́ tí mọ̀ talẹ̀ fún àti ilẹ̀ àti tí ń bẹnú ẹ̀ mú ti gbówó ẹ̀ àti ilẹ̀ bẹ́ẹ̀ lóòdòdó ni kọ̀mọ̀ pé nǹkankan bẹnú ilẹ̀ yìí dédé owó téèyàn gbà lórí ilẹ̀ mú ti gbà góòlù ọlọ́wà ìgbà olù rẹ̀ ẹ̀mí kí mo ní ẹ̀mí náà rí lè lọ́wọ́ ríwó lẹ́mọ́sán fún ọ ọba dìjà ọlọ́kan náà àwọn alfa wa gbọ́ lọ́wọ́ adásí wọn kí ló dé wọn wá rojọ́ fún wọn náà àmàgbérù yí kú irú àwọn àfá àtò níná tí kò ní pé ẹgbẹ́ wá bá yá á sì kí ní kan sí mẹ́ ni ó nínú yí ìgbà wọn bá sì padà dé pé àwọn àjẹ̀nú ti <laughs> wọ́ra wá ní a bá ti dànú ọlọ́n kó tún wá sí ní a máa fà sálàfù òun lọ́wọ́ fún wọn mẹ́rin ibi tí ń lọ nìyẹn pé gbogbo alágbádùn ẹ̀ fasáàlà wọ́n láàfà yí bá bí i nìkan náà méjì pé ebí wọ́n bímọ olóhun bí sọ ọlọ́kùnrin olóhun ní ìwọ́n kọ́ so bímọ tí wọ́n lóbìnrin olómi ẹfà àwọn ọmọ yìí fúnra wọn kẹwàá bùn wọn lẹ̀ fàfà àlà ẹ̀yìn méjèèjì náà lórí yọ padà yọ padà jẹ́ ti ẹ̀mọ́ wùlẹ̀ jàmọ́ bọ́rọ̀ òdodo ti rínú bàbá rẹ̀ dìbẹ́ bí mo ti wújó ti rínú ìṣá allah bàbá sì lélẹ̀ ìdá máa bá lọ inẹ́gbẹ́ ọwọ́ tèmi tẹ̀ lónìí torí pé àìmáàmù ni màwárí yìí ní ìyá gbogbo aburú jẹ́ ònirọ̀ ní bí gbogbo ọmọ táwọn rí láwùjọ ọ̀rọ̀kọ́ mọ́ sàásàmànà wá o ẹ̀rí nù ewu tí ń bẹ ń bí وإن الفجور يهدي إلى النار وإن الرجل ليكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا والعياذ بالله Ànábì بني إياكم والكذب ẹjìnà sírọ́, Mùsùlùmí ẹjìnà sírọ́ má parọ́ fa'in alkẹ́dìbà yáàdì in alfujur akọ́kọ́ ewu tí rọ kò bọ́ o ní pé rọ sọ dìkò kí bẹ́ẹ̀ bá kúndùn rọ ìbẹ̀rù ọlọ́run ó dìkò lárẹ̀ ní bá kàn tàn wá lókù tí ń se bí ẹni ọlọ́run ta bẹ́yàn bá ti gbókù rọ kọ́nà bá ń pè láàfá ìbẹ̀rù nítorí pé nù àtàrù aburú ti ń bẹ ń bí rọ́ òní pé yá dí ìlàlùfù ìwọ̀nyàn ní bí okùn yọ ma fọ́ lọ ọkàrí ọmọ lè ọyàpò kí ò ní bẹ̀rù ọlọ́run ẹ̀sí ọ̀rọ̀ gbogbo ilé ìbọba ti wá pé báhùn ànábìnú ìlàlùfù dúró kò síbi tí pò kí ìfáàyàn lọ inú náà ni ajẹ́ pé nù tó lè wọ́yàn lọ bí iná gradually ní èyàn ma parọ́ wọ́n iná rọ́jú lọ́lọ́ yẹ́kìrì anábi ní ẹnìkan ma bẹ yọ́ ma parọ́ wọ̀yàtà harold kẹ́dìbà yọ́ bọ́rọ̀ ẹ̀ débi pé kọ́dà yọ́ ma sọ irú rọ́wò lọ yẹ jù sáàrin káwọn màláìkọ̀ ọkọ̀ pé lámẹ́yìn ọmọ lámẹ́yìn o kàzá òkúrọ̀ ni níjọ́ ọlọ́run bá ti wá stampu yàn ní lókè àlàárà sí pé kàzáàbù òkúrọ̀ léyàn torí náà ẹ̀dàkùn eléyìí ni nínú díẹ̀ tọ́lọ̀ ní ká lè mẹ́nubà nínú àwọn ewu tí ń bẹ̀ ń bí ewu lórí ẹni tí ń pa ewu lórí àwùjọ tó gbarọ́ láyé kọlọ̀kọ́ mọ́sà àsàmìnà wa o alhulul kí lọ́nà àbáyọ kó mìíràn ẹ̀rá kọ̀kọ́ ọ̀nà àbáyọ mọ̀pin sọ́nà méjì ẹbá wọn kan làásẹ̀sẹ̀ ń bí abimaka lónìí nísìn ọmọ ọlọ́dún kan bẹ ọmọ ọlọ́dún méjì ń bẹ ọ̀tọ̀lógún tí ó gbàrọ́kù lọ́wọ́ àwọn èèyàn ọ̀ráwà tí wọ́n ti fomi omírọ́ wẹ́ tó ti tó ti jẹun ẹ̀ ọ̀tọ̀lógún ẹ̀ ó ti wọ́n fún òun náà ń tọ̀ fún yàn bó ti rínú àwọn èèyàn ẹnìkan tí ó ti inú àwọn tó ti rí rán àwọn ọ̀nà kéwú kan kéwà ń parọ́ mọ́lọ́run ni lọ́lọ́run sẹ́rí ẹ̀ padà ọwá kọ́lù ó sì fi evidence hàn mí ó rìkọ́dù conversation yẹn tó gbé fún mi tí mo gbọ́ báyìí tẹ́ntọ́ já àfá rẹ̀ <laughs> ẹ́ tóhun tó ń wò láàfá àgbà tẹ́ǹsìn sọ fún pé wò ó torí ogun tá ń se fún ta àfi kí yóò tú bá kó tó kú ní à ń tẹ nǹkan àwọn nǹkan iná o wàláhì láàrin àkọ́kọ́ ìtí mo rò pé gẹ́gẹ́ bí ẹ̀rí àti mara àwọn olùmọ̀ ẹjẹ́ àwòye àbí tàbí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ min abina'ikum isna'u ìsìnáàrù من الجيل القادم آباء سفيان ẹjá wo ọ̀nà táa lè fi sọ àwọn generation tí ń bọ̀ dí Abu Sufyan ìyẹn ni pé tí wọ́n ó kórìíra rọ bí ìgbà tí yẹn gbàgbò fọ́mí kéé pé mú ti ń túdá ní àókòrò bọ́lọ̀mbá ní ká bá débẹ̀ ní generation tí ń bọ̀ Abu Sufyan ọ̀bẹ̀rù ọlọ́pàá ń jọ yìí kò bẹ̀rù sọ́jà kò bẹ̀rù òfin kọ́lá kò bẹ̀rù ọlọ́run gbà náà àmọ́ kí ní ń bẹ lára Abu Sufyan ní pé lawla kárí káwọn generation tí ń bọ̀ bẹ̀rẹ̀ látorí ọmọ nursery one ọmọ kéjì kọ́dà àwọn òyìnbó ní western world wọ́n ti nírú prógrámù tí ń sọ yìí bí wọ́n ti wípé ẹjẹ́ á fi kọ́ àwọn ọmọ pé irọ́ ọ̀tá kọ́dà bẹ́yàn ti di rọ lówó owó tí ọ̀dá ni kọ́dà bẹ́yàn ti di rọ dépò ipò tí ọ̀dá ni bọ́lọ̀mbá ní ká lè rí yíò se fáwọn akíní àwọn generations ń bọ̀ ẹ́dàkùn púpọ̀ àwá tàà dálé kéwúlẹ̀ tàà dálé ìwélẹ̀ táwọn èèyàn mọ́mọ wá kàwọ̀ ẹjọ́ wà nínú tí láti kékeré káwọn ọmọ yìí kó ti dàbí ìgbà tí àti fitamin dànù sí wọn láà ṣe wọ́n lọ fọ́ọ̀kì ní yìí kó lè sọ pé ẹ̀ eh, sọ́rí sàìmì mọ́ fọ́ kọmọ ọmọ ti gbọmọ gbé àánú kìíní ló ṣe èmi kọ́ àká gbogbo yẹn kún ní education wa lónìí bẹ́ẹ̀ gbogbo ẹni jọ padà àndìrún yakubu lọ́la 7 million lówó kó lé àwọn 10 billion bọ̀ bá àbá rọra táwọn náà ni wọ́n gbọ́n àwọn àbáwọn tààrẹ sí àmọ́ tí èyàn bá ti ní lára pé ní ọ̀rọ̀ Umar bin al-Khattab kan mọ́ra tí nìsìn Umar bin al-Khattab radiyallahu anhu ó ní la an yada'ani al-kadhib wa qallama yada ahabbu ilayya min an yarfa'ani al-kadhib la an yada'ani as-sidq wa qallama yada ahabbu ilayya min an yarfa'ani al-kadhib wa kí n torí pé mo sòdodo kí n lọlẹ̀ wàláyé ó pè mí ju kí n ga nítorí ọ̀rọ̀ lọ n ta ní káyìn stíìlì sínú generation ti ń bọ̀ nù ìlànà àbúsù fìyànù nílá o kí wọ́n kórìíra rọ́ nẹ́tọ́rálì pé àmọ̀pẹ́rọ̀ ọ̀dá gbogbo tẹ́yàn bá sì kúrọ́ tó fi ní ọ̀dá ẹbí nàìjíríà yìí náà ni bàbá yẹn kúdò ní dámásà ní kánò kí rẹ̀ gan-an ẹ́ bàbá yẹn orí nàmá nìsìn maitama sule ní kano ẹnu wọn mo ti gbọ́ mowó ń wọn ká lórí tv ni wọ́n bí wọ́n jọ kàn pé nítorí ara àwọn mínísítà ayé àwọn sàdáwò náà kankan ní ẹ̀ntà ń yí se ń bẹ́ o orí nìsìn ó ti dàgbà ara tí wọ́n bí ń ni pé kí ẹ̀yìn olóṣèlú àná àtàwọn olóṣèlú tòní bó lẹ́yìn ti ṣe tó fi yàtọ̀ fún tòní ara ń tó wí nípa ara ń tóhun sàkíyèsí ni pé ńgbà táwọn wà ní òṣèlú òun tóhun jẹ mínísà àtẹlòmí tó jẹ nǹkan míì ń bẹ lára àwọn pé gbogbo tí èyàn bá fọ̀nà haramu rí kọ̀dá ó ní tò dí ẹ́sẹ́ǹtì pé ní kánò tó ń gbé dàgbà ẹni tí gbogbo àwùjọ bá ti kẹ́fin pé ọ̀nà bàìbàì ọ̀nà rọ́ lọ́gbà lówó tí ẹ̀ òun kálukọ́ wà ké sáwọn ọmọ ẹ̀ tí wọ́n jọ ń lọ lè wé pé àwọn ọmọ bàbá kìíní àbí alájì kìíní tí wọ́n bá jẹ búrẹ́dì kù yán bá bùn mẹ́jẹ́ o búrẹ́dì haramu ni o ẹ bá wípé haramu ni fọ́mọ kẹlò dáàdì jìnà ń pẹ̀lẹ̀ ẹ àwọ kọ́ wọn bàbá yìí ní òun kálukọ́ pé ọmọ rẹ̀ pé wò ẹsẹ̀ tí mo ní orin lọ léèwé náà ní orin lọ ní orin bọ́ sọ́rọ̀ àwọn ọmọ kìíní gbẹ́mbá ní ọwá gùn kẹ̀kẹ́ kẹ̀kẹ́ náà ni olówó bí lajú gbà wọn gbẹ́mbá láwọn ó gbẹ̀ ọ́n kẹ̀kẹ́ mọ́gùn ó kẹ̀kẹ́ àrámù ni ó lára rẹ̀ wà sú àtòun àtàwọn mẹ́ so ó ní tóun rí ń ní pàtàkì ni pé ìmọ̀ ẹ̀fọ́ ni rúrówó pé ẹbọ́ fẹ́ lówó wọn ò ní jọ wá se london gbogbo ìyàwó tí ń kó bára wa nù o àwọn náà lákọlọ fún ọlẹ́mpílòpò ẹwà ní tí ń tí ń rówó ọ̀dá kọ́dà <laughs> ni ọwá lọ́njì mọ́sálásí ńláńlá lè ìtẹ̀ tó wí ọjọ́ ti lọ ṣe kàbùgẹ́ni ọ̀rọ̀ tí a fẹ́ lè bomi lójú sílẹ̀ yìí rẹ̀ mi létí yìí ẹnìkan kó ti wà jẹ́ nàìjíríà àrímú ọlọ́run sí lọ bá wa mú ní london wọ́n sì sáàṣẹ́ wọn ẹ̀wọ̀n kí ló ṣe ẹ̀wọ̀n money London. àwọn òkú jí ó wà àwọn o àmọ́ owó tó dí yìí ọ̀nà tó gbà kó wọlú tí wà yí takó òfin ní james ibori sẹ́wọ̀n sí gọ́ọ̀nà delta tẹ́lẹ̀ ẹ̀dàkùn bí ọba kówó mìkan yóò kó wọlú èkó <laughs> tọ́rọ yẹ káwonú tí wọ́n gbé lọ́kọ́tù nàìjíríà náà wọ́n ní ọ̀lẹ́jọ́ ní o wọ́n fìrì rẹ̀ ní o ẹ̀rí nǹkan kẹgẹ́ sí ẹ̀ ó ti ṣe bí jonathan ti wílẹ̀ kan ti yọ̀dá kan báwọn kan tí wọ́n tọ́jú ọ̀rọ̀ tó gbókun èyí tó wá panilẹ́kún london o ọwá jáde ọwá dé ọwá tẹ́rẹ kàpẹ̀tì fún lù rẹ̀ wọ́n wá sí pàtí ńláńlá hmm? reception ńláńlá kí lẹ̀ ń wí fáwọn generations ń bọ̀ kí là ń wí ó pé in tó se yí pé torí náà ẹrakun àfi gbogbo ọ̀nà tó ń kálukú wa ìwọ náà tó àwọn ọmọ rẹ̀ ń lé àwá tí wọ́n wá ń kọ́ mọ̀ sí lọ́dọ̀ ilé kéwù ní ilé ìwé ni ìsinà òmìnirun àbá àsòfíà ẹjẹ́ rẹ̀ bú sùfìyàní lára wọn in the sense that ẹjẹ́ kí rọ́ jẹ́ ń tèyàn kórìíra wàláì bí yàn bá fi kọ́ rẹ̀ yọ́ bà rẹ̀ bẹ́ẹ̀ buhari èsè màláìka olórí wa nísìn kọ́dà náhíyẹ́ ẹ̀sìn buhari èsàfá lábàpá bí egéwùgán lókè àbí kìnníkan bọ̀tí tó ti fi tírínà rẹ̀ wípé òun ní mú nǹkan ní nǹkan mọ́tò wàláì ní ìjẹ́ láǹfà nílùú kò ní parọ́ náà nù ẹni tí ọ̀ bá dídé mú nǹkan ní nǹkan mọ́kọ̀ lẹ́kọ̀ mọ́rọ́ jẹ́ ọ̀pánu torí náà kìí tó difficult láti se kékeré ni ẹjá ti mú kọ́rọ̀ àwọn ọmọ rẹ̀ náà bí wọ́n bá sẹ́ bá wọn wí àmẹ́jẹ́ wọn mọ̀ pé kọ́ jẹ́wọ́ dájú kí n sẹ̀sẹ̀ máa nà ọ́ tó jẹ́wọ́ lọ gbogbo àwọn ọ̀nà yìí láti fi kú bára wa tá mọ̀ tọ́ ẹni ó ti dàgbà sínú rọ́ngọ́ òun ni ká sí tẹ́kúyà ìmọ̀ ní irúgbà àwọn àdísù tá ń ké ẹ̀dàkùn ẹjọ́ ọmọ ọkọ̀ mọ́sálásí ìyákùn alkadib wàyínà alkadiba yàdí ilalfu gbogbo àwọn àyà àwọn àdísù tá a kà yìí ẹjọ́ ọmọ ọpọ̀ ẹjọ́ ọmọ ọpọ̀